Mo kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ àwọn tí ó ń kọ́ akẹ́ tí ó ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Oyèdùn VO. Lónìí, a ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ JSS 3 Language 2. Àkọ́rí ìdánilẹ́kọ̀ọ́ wa ni àkàyé, àkàyé èyí tí à ń pè ní comprehension kí a tó ṣàlàyé ohun tí àkàyè jẹ́ ẹ jẹ́ ká wo èròǹgbà tàbí kí ni nǹkan tí a fẹ́ mú jáde lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ let's look at the objective of this lesson ní àkọ́kọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí akẹ́kọ̀ọ́ á lè dá àkàyé kà at the end of the lesson you are expected to learn to read the comprehension the passage given to you very well èròǹgbà kejì lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí akẹ́kọ̀ọ́ á lè lo àwọn ìgbésẹ̀ tí a lè fi ṣe ìdáhùn fún àyọkà you be able to know make use of the step in know enhancing the comprehension passage tẹni kẹta ni pé lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn akẹ́kọ̀ọ́ yóò lè ṣèdáhùn ìbéèrè tí ó wà fún àyọkà after the lesson, after this lesson, you should be able to answer the questions arising from the passage. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àkàyé ṣe pàtàkì. Nínú ìdánwò yín, the first question one to ten in your exam bẹ̀sẹ̀ is comprehension and ó ṣe pàtàkì it's very compulsory and you just have to do it. So a ní láti mọ àbáwo ni a ṣe lè ṣe àwọn ìdáhùn nínú àkàyé tí wọ́n bá fún wa kí ni ìtumọ̀ àkàyé àkàyé ni lílo ìmọ̀ èdè láti fi ka àyọkà yékéyéké lọ́nà tí a ó lè fi ṣe ìdáhùn fún àwọn ìbéèrè. Now, comprehension is ability to read and understand a given passage in such a way that you'll be able to answer the question. Not only that, you will be expected to learn some new words from the passage. Àkàyé tí a bá pín sí àkàyé kà means reading. Yé means understanding. That is read and understand. Reading and understanding. Kà yìí ẹ̀wẹ̀ abẹ̀ láti rí àkàyé a ní oríṣi àkàyé méjì nínú àkàyé wọ́n máa fún wa ní oríṣi àyọkà méjì different uh, two three uh, passage number one àkọ́kọ́ ni pé a ní àyọkà ọlọ́rọ̀ wúru ìyẹn ni prose èyí tó jẹ́ pé ẹni tó ń sọ̀rọ̀ abẹ́ni tó ń kọ̀wé á kàn da ọ̀rọ̀ sílẹ̀ wúruwú ìyẹn la pè ní àkàyé ọlọ́rọ̀ wúru ìkejì ó ní àyọkà onísọ̀rọ̀ gbèsì àwọn méjì ló máa ń wà nínú àyọkà onísọ̀rọ̀ gbèsì ẹnìkan á sọ̀rọ̀ ẹnìkejì á ṣe ìdáhùn nínú àkàyé onísọ̀rọ̀ ìgbèsì nínú ìdánwò yín wọ́n á béèrè wọ́n á fún yín ní àkàyé ọlọ́rọ̀ wúru wọ́n á sì fún yín ní àkàyé onísọ̀rọ̀ gbèsè in your exam you will have the two and that's why it's important we learn it and we know what to do now ẹ jẹ́ ká wo kí ni àwọn ìgbésẹ̀ tí a bá fẹ́ ṣe ìdáhùn fún àkàyé kí ni àwọn ìgbésẹ̀ what are the steps kí ni àwọn kan tí a lè ṣe tí a bá fẹ́ ṣe ìdáhùn fún àkàyé ní àkọ́kọ́ the first thing ni pé tán bá fún ẹ ní àkàyé kọ́kọ́ ka àyọkà náà read the giving passage tó bá ka àyọkà yìí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé wàá mọ ìtumọ̀ rẹ̀ tí o ti bá pàdé látìgbà tó ti ń kọ́ èdè Yorùbá eléyìí fún ẹ ní òye kí ni àkàyé yìí ń sọ read the passage you you come across some familiar words in Yorùbá. and that will help you to have an understanding of the passage. Then the ìbéèrè ìgbésẹ̀ kejì the second step ka àwọn ibere, lọ síbi tí àwọn ìbéèrè wà kó kà wọ́n read the question given to you for you to answer read the question that's the second step then ìgbésẹ̀ kẹta ni pé padà sí di àyọkà go back to the passage the second time tún àyọkà náà kà ní ìgbà kejì gbà tó bá tún àyọkà yìí kà ní ìgbà kejì rántí àwọn ìbéèrè sí àkíyèsí ibi tí àwọn ìbéèrè ti jẹyọ try to identify where the question is coming from or where the questions are coming from from the passage try to understand tún àyọkà náà kà ní ìgbà kejì ṣe àkíyèsí ibi tí àwọn ìbéèrè ti jẹyọ nínú àyọkà ìkẹrin ni pé ìdáhùn sí àwọn ìbéèrè kò jìnnà sí ibi tí ìbéèrè ti jẹyọ your answers are very close to where the questions are coming from if you are very careful either before or after either before or after you will see the answer to your question for your level language too, you know if you follow the following steps you will discover that you'll be able to answer all the questions arising from a given passage tí a bá tẹ̀lé àwọn ìgbésẹ̀ yìí a rí i pé a ó lè dáhùn àwọn ìbéèrè èyí tí a fún wa màá fún wa ní àpẹẹrẹ kọ̀ọ̀kan lórí àkàyé ọlọ́rọ̀ wúru àti àkàyé oní ìsọ̀rọ̀ gbèsè àpẹẹrẹ àkọ́kọ́ ni àyọkà ọlọ́rọ̀ wuru àyọkà ọlọ́rọ̀ wuru now listen to me bàbá Ìyábọ̀ bí ọmọ méjìlá ọkùnrin márùn-ún obìnrin méje orúkọ àkọ́bí ni Adéọlá Bísí ni ọmọ àbígbẹ̀yìn Akínlábí fẹ́ràn ìyàwó rẹ̀ Bẹ̀lẹ̀má púpọ̀ Bẹ̀lẹ̀má jẹ́ ọmọ ìlú Búgúmà àmọ́ Akínlábí jẹ́ ọmọ ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣóbi kékeré ni àkàyé yìí kò jù báyìí lọ ṣùgbọ́n jẹ́ ká ṣe àkíyèsí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ̀ àkọ́bí kí ni ìtumọ̀ àkọ́bí àkọ́bí ni pé àkọ́kọ́ bí the first child ẹni tí àkọ́kọ́ bí àkọ́bí then àbígbẹ̀yìn ó ní ọ̀rọ̀ tó tún ta kókó níbẹ̀ ẹni tí a bí the last child ó ní eléyìí ó dá mi lójú pé ẹ mọ ìtumọ̀ ìyàwó bẹ́ẹ̀ ni ẹ sì mọ ìtumọ̀ àmọ́ àti ṣe eléyìí nínú gírámà èdè Yorùbá ẹ jẹ́ kí a lọ sí àkàyé kejì onísọ̀rọ̀ ń pèsè so ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àyọkà onísọ̀rọ̀ gbèsè ní ṣókí mo sọ fún wa pé onísọ̀rọ̀ gbèsè ènìyàn méjì ẹnìkan á sọ̀rọ̀ ẹnìkan á dáhùn nínú àyọkà yìí ẹ rí i pé Bímpé àti Yẹmisí ni àwọn ènìyàn méjì tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì ń fúnra wọn ní èsì ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ àyọkà yìí let's listen to the passage. Bímpé káàárọ̀ o Yẹmisí Yẹmisí Bímpé káàárọ̀ o báwo ni Bímpé Básì àbúrò rẹ ńkọ́ Yẹmisí ó wà dáadáa Bímpé ọmọ ọdún mélòó ni Yẹmisí ọmọ ọdún márùn-ún Bímpé níbo ni ó ń lọ Yẹmisí mò ń lọ sí ọjà láti ra ẹ̀fọ́ àti ẹja ìtàkùrọ̀sọ láàrin àwọn méjì this is a conversation between two friends Bímpé àti Yẹmisí bí a bá wo àyọkà yìí a rí wípé ní ṣókí ni kò sí ohun tí a ò lè mọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n lò ẹ jẹ́ ká lọ sí ìbéèrè pẹ̀lú ohun tí a ti sọ tẹ́lẹ̀ ìbéèrè àkọ́kọ́ sọ wípé báwo ni Bímpé ṣe kí ọ̀rẹ́ rẹ̀ báwo ni Bímpé ṣe kí ọ̀rẹ́ rẹ̀ tí a bá wo ìlà kínní the first line Bímpé kí ọ̀rẹ́ rẹ̀ pé káàárọ̀ o so ìdáhùn sí ìbéèrè yìí ó wà ní ìlà kínní the answer is in the first line káàárọ̀ o so ìdáhùn sí ìbéèrè yìí ni káàárọ̀ o. Then ìkejì ìbéèrè kejì àbúrò ta ni Báṣì? Àbúrò ta ni Báṣì? Tí a bá wo ìlà kẹta, ìlà kínní, ìlà kejì, ìlà kẹta, Bímpé sọ pé Báṣì àbúrò rẹ̀ ń kọ́. Bímpé ń bá ẹnìkan sọ̀rọ̀. Ìbéèrè tí a béèrè ni pé àbúrò ta ni Báṣì? Bímpé ń bá Yẹmisí sọ̀rọ̀ so ìdáhùn wa ni pé Yẹmisí òun ni ẹ̀gbọ́n Basim àbúrò ta ni Basim ìdáhùn wa ni Yẹmisí nínú ìlà kẹta òun ni ó ti jẹyọ ìbéèrè kẹta sọ pé ta ni ó jẹ́ ọmọ ọdún márùn-ún ta ni ó jẹ́ ọmọ ọdún márùn tí a bá yẹ àkàyé yìí wò tí a bá padà lọ síbẹ̀ a rí wípé nínú ẹ jẹ́ kí a kà ìlà kínní ìlà kejì ìlà kẹta ìlà kẹrin ìlà karùnún ìlà kẹfà ni a ti rí ohun tí ó jọ mọ́ ìbéèrè yìí ọmọ ọdún márùnún tí bá wò ọmọ ọdún márùnún now ìbéèrè ni pé ta ni ó jẹ́ ọmọ ọdún márùnún nínú ìbéèrè yìí ohun tí ó tí a bá ka ẹ̀ka yìí yékéyéké ohun tó máa sọ fún wa ni wípé básì òun ló jẹ́ àbúrò Yẹmisí tí ó jẹ́ ọmọ ọdún márùn Now, if you look at it very well, the answer is, I mean, the question is, who ta ni ọmọ ọdún márùn Who is five years old? And when you look at the fifth line, you will see five years old there. Bimpe talking to Yemisi. And earlier you have discovered that Basi is a younger brother to Yẹmisí so ta ni ó jẹ́ ọmọ ọdún márùn the answer is uh, eh, Bassey. now ìbéèrè kẹrin sọ pé kí ni orúkọ ọ̀rẹ́ Bímpé what's the name of Bímpé's friend this one is very simple you have discovered the passage is conversational between two persons láàrin ènìyàn méjì a ti gbà pé a ti pé ìtàkùrọ̀sọ wáyé láàrin Bímpé àti Yẹ́misí so tán bá ìbéèrè tán béèrè ni pé kí ni orúkọ ọ̀rẹ́ Bímpé now àwọn méjì ló ń sọ̀rọ̀ Bímpé àti Yẹ́misí so orúkọ ọ̀rẹ́ Bímpé òun ni Yẹ́misí a lè rí Yẹ́misí ní ìlà kejì ìlà kẹrin ìlà kẹfà ìlà kẹjọ You can see here me see the second line, the fourth line, the sixth line, and the eighth line. So here me see is uh, being his uh, friend. Ìbéèrè karùn Kini Yemisi fe Yẹ́misí Kini Yemisi fe Kí ni Yẹ́misí fẹ́ lọ rà? Nínú ìtàkùrọ̀sọ yìí tí a bá wo àwọn ìlà yẹn tí a bá wò ìkíní ìkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀keje àti ìlà kẹjọ yẹmi sísọ ní bíbà yìí pé mò ń lọ sí ọjà láti ra ẹ̀fọ́ àti ẹja ìbéèrè sọ pé kí ni yẹmi sí fẹ́ lọ rà tí a bá wo ìlà yìí ẹ rí i pé ó sọ pé mò ń lọ sí ọjà láti rà kí ni ó fẹ́ lọ rà so yìí fi hàn wípé ìdáhùn wa wà nínú ìlà ẹ̀fọ́ àti ẹja so Yẹ́misí fẹ́ lọ ra ẹ̀fọ́ àti ẹja so ìdáhùn sí ìlàkẹ ìdáhùn sí ìbéèrè kẹta ìbéèrè karùnún òun ni eléyìí ní ṣókí nǹkan tí mò ń sọ ni pé àkàyè ṣe pàtàkì fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ nínú ìdánwò bẹ̀sẹ̀ JSS 3 yín àmọ́ ti ṣàlàyé fún yín wípé ìbéèrè mẹ́wàá àkọ́kọ́ the first ten questions in your exam there's an exam passage ló máa fún yín wọ́n dẹ̀ máa pín sí méjì ọlọ́rọ̀ wúru the prose and then oní ìsọ̀rọ̀ǹgbèsì conversational so it's better you acclimatize yourself practice and then so that you'll be able to uh, answered the question very well. Now the second passage èyí tí ó jẹ́ ọlọ́rọ̀ wúru òun àṣetiléwá the home the assignment tí màá fún wa pé ká ṣe tí a bá wo eléyìí àwọn ìbéèrè wà tí mo ti kọ sílẹ̀ fún wa ẹ ó ṣe ìdáhùn àwọn ìbéèrè yìí ìbéèrè àkọ́kọ́ ni nínú. No iṣẹ́ àṣẹtílé wa ìbéèrè àkọ́kọ́ ni ọmọ mélòó ni bàbá Ìyábọ̀ bí tí o bá wo àwọn ìlà yẹn wàá mọ ìdáhùn sí obìnrin mélòó ni bàbá Ìyábọ̀ bí bẹ ìbéèrè kẹta ni kí ni orúkọ àkọ́bí mo ṣàlàyé fún wa pé àkọ́bí ni the first child so kí ni orúkọ àkọ́bí tí a bá wọnú àyọkà a ó mọ orúkọ àkọ́bí ta ni ó wá láti ìlú Buguma who is from uh, Buguma tẹ bá wo àyọkà ẹ lè mọ ìdáhùn èyí tí ó tọ́ ta ni ó fẹ́ràn ìyàwó rẹ̀ púpọ̀ nínú àyọkà yìí ẹ ó lè mọ ìdáhùn rẹ̀ mo gbà yín níyànjú I advise you you do it the more you try the better you you get yourself, you know, used to it so that in your exam, you'll be able to answer confidently and you will not be fidgeting. So in your answering, as you answer, forward your the assignment, your answer to the assignment, you know, to this email, fdcpac, dgc, I mean, dgclass at gmail.com. Then make sure you write your name, your class, the subject, and the topic. As we do that, we'll mark and then we'll submit. Mo lérò pé ẹ gbádùn ìdánilẹ́kọ̀ọ́ yìí. We all know why we are at home now. It's because of COVID-19. Please take care of yourself. Play safe. Wash your hand. Use sanitizer and obey all the rules of the government. Bye. God bless you.